بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده تعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ادعوك فو الله الحمد لله الذي خلق فسوى ọba tí ó dá ọmọ ènìyàn ó ṣe ní déédéé wàlẹ́rì kọ́dàrọ́ fàhádà ọba tí ó pé gbogbo ọmọ ènìyàn bó ṣe fẹ́ kó rí pẹ̀lú gbogbo tí ó wúlò fún láyé fàhádà ó wá sàmànà rẹ̀ lọ sí gbogbo bí òṣèlú tó dá pẹ̀lú rẹ̀ wọn náà lọ́ba tí a dúpẹ́ fún à ń tọrọ àlékún kẹ fanabọ Muhammad ìkẹ́ àtọ̀rọ̀ ọlọ́run kó máa bá àwọn aráalé àwọn sàbẹ̀ àwọn ìyàwó ẹ̀ àti gbogbo olùrìn olùṣiṣẹ́ olùjọ́sìn lójú ọ̀nà tòjúṣe ọlọ́run níbàámu bó ìṣe ọlọ́run ṣiṣẹ́ tí ó bìjú àlè kíámà abẹ nínú àwọn ọ̀rẹ́ ọlọ́run ṣàlẹ́wà kún dáadáa tíra tí a ń bá lọ àtàkórí ọ̀rọ̀ wa lórí ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà ní lórí àlàkídà àdìsọ́kàn mùsùlùmí tó lálàáfíà ibẹ̀ láti wá mú ọ̀kan nínú tíra tí a fi ń ṣàlẹ́ àdìlẹ́kọ̀ọ́ fúnra wa wọn náà ní salasatul usul àbíkápẹ́ ní al-usul as-salasa tíra àti bàbá wa sheikh muhammad abdul wahab rahimahullah tí wọ́n kọ ọ̀kan náà àwọn lẹ́tà lọ́lẹ́ pé tí ń jẹ́ wípé wọ́n tún padà kọ̀ wọ́n tíra míì tó kó àwọn ọ̀rọ̀ ti mẹ́nu tíra ìtókò sínú àmọ́ bí tíra náà ṣe wọlé kiri tó àǹfààní tó wà nínú ẹ̀ pọ̀ jọjọ táàgbẹ́ àwọn ọmọ ṣàdúró fún aláyé àti láríkì àmọ́ ṣẹ́rìn rẹ̀ tí a fáwọn mọ̀lẹ́jìd tí wọ́n ṣe ìyẹn abdullahi muhammad aljuhani tí wọ́n ṣe òun ni à ń kà fún wa ṣẹ́rìn tí bàbá ṣe lórí al-usul ath abadeli tí gbólóhùn tí bàbá kọ tí bàbá ní qawlu wa dalilu qawluhu ta'ala ẹ̀rí lórí masáyẹ̀ làbáà àwọn àlàyé ọ̀rọ̀ mẹ́rin tí bàbá ní yẹ́jì alákòlè mùsùlùmí tó sọ̀rọ̀ èèyàn lórí mùsùlùmí kó lọ máa kó lè ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ alákọ̀ọ́kọ́ ni alẹ́ẹ̀lì ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì ni kíni alẹ́àmẹ́lì iṣẹ́ lórí táàmà ẹlẹ́ẹ̀kẹta ni àdáàrọ̀tú ilé yìí ká pèpè lọ sí ní ṣiṣẹ́ yẹn ìyẹn ni pé táàmà táfi ṣiṣẹ́ káwọn ló pe ẹlòmíì sí ẹlẹ́kẹ̀ẹ́rin ní kíni asọ̀rọ̀ alàlàhàdà fìyì ká ṣe sùúrù lórí ìnira tó lè kàyàn lórí mẹ́tẹ̀ẹ̀ta ṣáájú yẹn àyíká ló bá ṣe rímọ̀ ní bá ṣe lóní bá sì pe àwọn ìsórí ẹ̀ ní. so òun náà wá kójọ tí bàbá fẹ́ mú ẹ̀rí ọ̀rọ̀ mẹ́rẹ̀ ní wá ó wá pè ní kọ́ọ̀lù tààlà ó bá àlejò ọlá tó fún àná بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصدق أبا ما شاء الله بشكل ما تبقى بشكل قاية إيمين أنا سأل إيه إذا أقبال إيه موالا يتلعون تواصي نبالا يتبقى بشكل ما تبقى وها بشكل الله أولا ما شاء الله كيوم bàbá wa Muhammad abu ahab bàbá sọ yìí pé ahab yìí sùwà ó ní sùwà tá a kà yìí suratul asr min aqsar suwari fil Qur'an al-Karim kẹ́kẹ́ bí wọ́n ṣe pé nínú sùwà tó kéré jù náà Qur'an nínú àwọn ọlátọ́lọ́ ọba dẹ́dà wa dá sínú tírà Qur'an òun náà ni pé ààyè àná nígbà míì èèyàn lè ká àyà kan yóò sì bẹ́ẹ̀ múnú ìdajì ìtumọ̀ tálùkùrá yóò sọ yóò sì wà láyà kan ìgbà mi ìdá mẹ́ta rẹ̀ súrà yìí jẹ́ ọ̀kan nínú súrà tó kó àwọn mọ̀kọ́sílẹ̀ àṣàṣíyà lè dáwọ́tò Kùránìyà àwọn èròǹgbà ìpìlẹ̀ gan tákùnrin ṣe kí ni o tó fẹ́ pè wá sí àtàwọn àlámọ̀ rí tá a bùkátà rẹ̀ nínú ẹ̀sìn wa bàbá ni hàlì sọ̀rọ̀ dẹ̀lílù aláwùjú bìlmọ̀sáì làbà ń tọ́ka lórí àwọn ọ̀rọ̀ mẹ́rin tá a ṣàlàyé rẹ̀ wọ̀wọ́jú dìlẹ̀ rẹ̀ ó ní ojúpọ̀ nri tọka a fi rí tọ́ka nínú sóra ẹni pé annama ẹlẹ́nu hakika adé ìmọ̀sá ìlà àbá gbogbo ẹni tí ọ̀rọ̀ mẹ́rin yẹn tí o bá ti lè mú wá sí musẹ́ tí ò lè mọ pàtàkì rẹ̀ fọwọ́ fi kàṣà àti irú ẹni bẹ́ẹ̀ ó dàgbà tó ti wà ní òfò wà bẹ́ẹ̀ ìyẹn ni pé ìsẹ̀mí ayé wa ohun tó lè làyẹ̀ ń bẹ̀ òun ni kí ni àwọn ọ̀rọ̀ mẹ́rin yẹn kọ́lá sáàdì fi tafsir bàbá wa sáàdì ó sọnù tafsir rẹ̀ wípé wàlàkàsáàrà tù ó ní dábàá lẹ́yìn ṣòfò ó kò fo tẹ́lẹ̀ mo máa ń pè ní ó lùzì ó ní maratibu muta'addida mutafawita yàní ìpele tún òfò díẹ̀díẹ̀ ní máa bẹ ìpele ní ó sì yányá láyé ní alukura ni faqad khasra khusranan mubin lágbájá o àwọn kàtàbà ṣe irú iṣẹ́ kan wọ́n sọ̀kò tó yanjú sotie láyé ní òní faqad khasra dunya wal akhirah olọ́pọ̀lọpọ̀ míì aròyìn pé lágbájá sọ̀kò ayé àti kí ni àtàkìyàmà èyí lè lùsìn káláyé bẹ̀tọ̀ bá láti káyọ̀ ọlọ́kọ́ ló kọ̀ fẹ́ ṣe é jẹ padà so ti bẹ̀ tó bá lùzà ayé tó tún lùzì kí ni alikiyama hàrà sọ̀rọ̀ àlùkòbí ọlọ́mọsálà àwọn bẹ́ẹ̀ lọ. ọ̀kọ́ la fi ṣáàrì mọ̀rùn mẹ́tì ilẹ̀ kọ̀wá ìlú fìkìyà bàbá ni wọ́n kọ́ nínú tíra wọn ni tó fi di àwọn kọ̀wá ìlú fìkìyà àwọn òfin fíkìw níbi táwọn afá àtàná lánidé ọlọ́run bá lè kí ọlá mọ́sàbá sanwó-ẹlẹ́sùn olórí nígbà tọ́rọ ẹ̀sìn yé wọn tán wọ́n kọ́ lẹ́yẹ yọyọ nígbà tọ́rọ ẹ̀sìn yé wọn tán wọ́n tún wá forí kọ́ kó fi lè rọrùn láti há torí pé lágbáwá fẹ́ràn rẹ̀ púpọ̀ bẹ́ẹ̀ ni oníwà ń nu táàmà fi de ìtànmọ́lẹ̀ àtàwọn ọ̀pọ̀lọpọ̀ òfin nígbà tí wọ́n fi de ìtànmọ́lẹ̀ tán wọ́n tún fi ń de fíkìú ń bẹ́ẹ̀ náà àwọn ìtọ́jú kọ́wà náà tipẹ́tipẹ́ tó gbé nìsín tábàbí wá pé àwọn ọ̀ràn ìrìn àlùwàlà méje orin la asorí tó ti yé wájú ohun ورأس ونية ويد فور وبلق وماء من مطلق أسرى tó bá ṣe hangba yẹn náà nìyẹn tó bá bàbá yẹn ṣe fi ẹwò ọ̀run yàrá lọ́dọ̀ kí ni o ló kó sínú orin báwo ṣe wàá ṣe ra orin ló sọ fún wa àmọ́ ṣe kí ni o ti hàn òfin kọ̀ wáyé nìyẹn ó lọ bá sọ ní tíra wọn pé wàmẹ fátàlù ṣe ìmìnira àbí ìṣọ ẹni tí kankan bá ti bọ́ fún mú mẹ́rẹ̀ẹ́ta kàkálẹ̀ yẹn o irú ẹni bẹ́ẹ̀ káàní lọ́wọ́ mínal khasara mínal khasara bí hásìlì náà fàtà yóò máa bẹ́ mọ́fò lódì wọn tó bá bọ́ fún táyọ̀ tó bá bọ́ fún ayẹ́kọ̀ọ́ kí ni o ó kò fò kan tí méjì ó kò fò méjì mẹ́ta tó bá kò fò mẹ́ta ìyẹn tó fòun tó lùsì sí kí ó pọ̀ púpọ̀ wọ́kọ́ọ̀lá alẹ́rí na àmì ó lẹ́bi àwọn òbí ẹ̀rí wo ń tọ́ka lórí ìmọ̀ nínú súra yẹn olùkọ́ ní alẹ́dí na amẹ̀nu wọ́n ní gbọ́dọ̀ alẹ́dí na amẹ̀nu tó wà ní Qur'an dẹ̀lílù alẹ́ ẹ̀ ń tọ́ka lórí kí ni ìmọ̀ torí pé láàyè kí lè háyé wáhid àyè àrífọ̀lọ́ha àwọn yóò lè la ìlà àyè àrífọ̀lọ́ta èèyàn kan ò lè gba ọlọ́run gbọ́ àyàkó kí ni kó lọ kọ́ ìmọ̀ nípa ọlọ́run kó lọ mọ̀ nípa ọlọ́run àti pé ìmọ̀ bìmọ̀ àná al máàrífàtòlá mímọ̀ ọlọ́run wà máàrífàtì dìínà wà máàrífàtì nàbíyà tó ti yé bí dẹ́là yìí kálọ̀ ma wọn kí ní yẹn pẹ̀lú kí ni o òun nígbà tó nígbà ọ̀pọ̀lọpọ̀ tá láwọn nígbàgbọ́ lónìí irú bàbá ọ̀rẹ́ kò ń bẹ pẹ̀lú wọn. lẹ́yìn wọn àmọ́nù bí tẹ̀klid àmọ́nù ìmọ̀nù bí tẹ̀klid wọ́n nígbàgbọ́ ìkọ́sẹ̀ ni pípa àwọn ìyànsọ́ báwọn náà náà nígbàgbọ́ kì í ṣe pé ìmọ̀ wà lórí tí wọ́n lékè ní ẹ̀hún tí wọ́n gbà náà wàá yẹ kí yára tó láàyè eléyìí tọ́ka wípé ọ̀ràn yẹn ni ó dún ní mọ́ ń tá a gbọ́dọ̀ mọ́ ní ìmọ̀ àtìgbàgbọ́ ń jọ lékè ní ẹ̀hún lẹ́yìn àná ṣe ìkùn torí pé ṣe àná ṣe ìkùn ṣe ànẹ́bí àmọ́ mú bíi torí gbogbo ń táà gbà agbọ́dọ̀ kí ni agbọ́dọ̀ máa so ìyẹn lásán pé tábàbí èyí pé ọdún ìgbàgbọ́ ìbéèrè tí wọ́n bí ọ pé ta lọ gbà so mẹ́rin tó nígbàgbọ́ pẹ́ àlìyá àrọ́fùtàrọ̀ bẹ́ẹ̀kì njó ní ọlọ́run rẹ̀ tí o bá ti mọ̀ kí ló wá fi nígbàgbọ́ lórí ẹ̀ mímọ̀ ọlọ́run tó mọ̀ ọlọ́run yẹn ni ó fi ṣàlàyé irú ìgbàgbọ́ tí ó máa ṣe kí ni o tí ó máa bẹ pẹ̀lú ẹni tó fẹ́ nígbàgbọ́ lórí ẹ̀ mẹ́ tí o bá ti mọ̀ yóò kà máa sọ pé àkàdà wajadna alayhi aba'ana bá a ṣe ní bá bàbá wa ṣe ń ṣe náà nù sẹ́wọ̀n pé bàbá wa nígbà lánàá tájá máa jòkó lórí odó sọ̀rọ̀ ká nígbàgbọ́ lórí ẹ̀ pé èèwọ̀ ni àbí bẹ́ẹ̀ táwọn bíbí sì pé kí ni èèwọ̀ bẹ̀ wọ́n ní wọ́n kàn fi ń lé àwọn èèyàn sá pé odó táwọn fi gún ẹ bó ìwé àwọn jòkó lé bẹ́ẹ̀ a kàn gbá pé bẹ́ẹ̀ ni tí ìbájẹ́ pé àti sáyẹ́nsì ti pọ̀ tẹ̀ sáyẹ́nsì pọ̀ tẹ̀ pé kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú ìmọ̀ nímọ̀ nípa ọlọ́run bá dẹ́gbà nígbàgbọ́ ní ọlọ́run àbùkátà ká nímọ̀ nípa àwọn kankan àlìmọ̀ nílùú ká mọ ọlọ́run àlìmọ̀ wà máa rífàtì Islam bí adìlá a gbọ́dọ̀ mọ àwọn òpó mẹ́rẹ̀ mẹ́ta ara ẹ̀ pẹ̀lú kíni o pẹ̀lú ẹ̀rí Islam tọ́mọdé ló ti fa ẹ̀yìn nípa ní islam máa wà ní islam nínú àlè islam owó <laughs> ayé sọlẹ̀ ní sọlá kéèyàn máa kírun sẹ́mi kéèyàn kàdá díẹ̀ náà nà so ìdáhùn sí yẹn gbọ́dọ̀ máa kí ló pè ní islam àlè islam huwa dínú wahid shara'i Allah alladhi unzila ala anzala ala nabiyyi anbiya'i òun náà lẹ̀sìn tọ́lọ̀ àwọn òfin tọ́lọ̀ ṣe kí ni o tó sọ̀kalẹ̀ fún àwọn ànábì ọlọ́run tó ṣáájú mẹ̀kímẹ̀lẹ̀ àdám láti gbẹ̀ láti ọ̀dọ̀ ànábì àdám láyé ìlà àhírí ìnàbí yìí na Muhammad sallallahu alayhi wa sallam tó fi lórí ẹni ìgbẹ̀yìn wọn ànábì Muhammad so ìyẹn pé abùkátà ká nímọ̀ nípa rẹ̀ wàhálà mi fún kí n ṣe ìwà ìmọ̀ ọ̀gbọ́n ó bá rí tí máa ń tọ́ka lórí kankan ó ń tọ́ka lórí àgbóyàn bàbá yẹn nípa ẹ̀sìn wọ́n máa ń gbọ́rọ̀ ọlọ́run yẹn gan torí pé àwọn bọ́ọ̀lù bàbá yẹn ṣe ń báyìí sí stimbat wípé alẹ́ yìí náà àmọ́ ó wá ní alẹ́ yẹn lè mú yàtọ̀ yẹn gbọ́dọ̀ gbọ́ kẹ́ yẹn gan pé òkè ìmọ̀ ni o tó rà gbọ́dọ̀ mọ́ ń tà fẹ́ gbàgbọ́. kó wọ́n lọ sàánì bàbá wọn ọlọ́run sọ̀rọ̀ akẹ́rọ bàbá ní láyé kùnú lè ìmọ̀ ẹnu bìdú nílẹ̀ èèyàn ò lè ní gbàgbọ́ àìfẹ́fọ́nà lónìí ló jẹ́ àwọn èèyàn sọ́nù lórí táláwọn bílíìfù nínú ẹ̀ ìyá lọ́pàá tó pé ìjọ tí wọ́n bá rí òdodo wọn èyí fẹ́ padà wọ́n lé kíní wọ́n lò ti pẹ́ àti pẹ́ ń di kíní yìí ẹlẹ́ẹ̀kejì ẹni tí ó bá wá padà kò ní sí kankan mọ́ yóò àmọ́ ẹ̀wò èyí táwọn sọ wà láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún gan-an tún yóò sí kankan mọ́ ẹ̀wò èmi ò tiẹ̀ sí kankan mọ́ torí pé àmẹ́nà gbèlẹ́bí àmẹ́nà bídú nìlẹ̀ òun tó nígbàgbọ́ tẹ́lẹ̀ pẹ́lẹ́ pẹ̀lú ẹ̀ náà lórí kíní o lórí àìmọ̀kan لذلك بدأ دعوة نبينا محمد صلى الله عليه وسلم رسالته بالدعوة إلى العلم ló fà tó jẹ́ pé àkọ́kọ́ pèpè yìí sẹ́tà nẹ́bí kòkọ́ jẹ́ fara ayé oníkíni ìpèpè sójú ọ̀nà ìmọ̀ bó ló ṣe wí ó ní iqra bismi rabbikal ladhi khalaq máa ka pẹ̀lú orúkọ ọlọ́ọ̀bá tó kí ni tó dẹ̀ dá ń tọ́ka ló pé ọ̀n lọ kà ọ̀n lọ kẹ́kọ̀ọ́ mọ̀ kọ́kọ́ mọ̀ so wọ́n sọ̀rọ̀ lórí pàtàkì kí ni ó ìmọ̀ so ọlọ́run bá lè kí ọlá kó ṣàṣàánú fún wa gbogbo tá fẹ́ ṣe náà ni ó da tá a bá fẹ́ nígbàgbọ́ lórí ẹ̀gbẹ́ ilé ká tó fi ṣiṣẹ́ tó pírọ́blẹ́mù ni pé kéèyàn onímọ̀ nípa nǹkan kó má nímọ̀ nípa nǹkan kó kẹ́gbà kó wá máa ṣe kí ni ó wàhálà ni wàhálà tó pọ̀ ó mọ́ ń da sẹ́nu ni ẹwọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn níjẹta tá a sọ fún adíjọ́ ni sókè ìgbà sọ pé ó dà lóòrò ní o á sì láì one million láyé kí mo pè é one million ẹgbẹ́ gbálára sí kó mẹ́rin torí pé n tó bẹ́ẹ̀ ṣe yẹn n tó nígbàgbọ́ lórí ẹ̀gẹ́ kò mọ́ ó wá ń ṣiṣẹ́ lórí kíni lórí àmì kan ẹ wo wàhálà tí ó wà fi rẹ̀ ṣe lórí àìsùn tọ́lọ́ ò ṣe kíni tí wọ́n ná lórí ẹ̀ ọlọ́mọ sábà wà o náà ó ń fọwọ́ fẹ́ràn mu àlùmọ́ ìgbàgbọ́ àtìmọ̀ ẹ̀ tó tún ní lára ara wọn láyà tí ń mu ìlà bíi ìgbàgbọ́ yìí ò tí ì lé pé agbọ́dọ̀ kí ni ó àkó ní mímọ̀ náà aminu sọ̀rọ̀ hàt ó ní owó aṣiṣẹ́ dáadáa ó ní àti pé dẹ̀lílù àlàyé àlá àmẹ́ tí ń tọ́ka lórí iṣẹ́ tàwa sọ bẹ̀rẹ̀ hàkì dẹ̀lílù àdáwà ìpèpèlú pé ń pa àwọn ẹ̀rọ bí òdodo wàtàwà sọ bẹ̀rẹ̀ dẹ̀lílù àlàyé àlọ́sọ̀dọ̀ bí bàbá ṣe yẹ ká ẹ̀rí mẹ́rẹ̀ẹ̀rin yẹn kọ́lá Ibn al-Qayyim àfáà Ibn al-Qayyim al-Jawzi rahimahullah ó ní jẹ́ al-nafsi arba marati ìjagun ẹ̀mí ìjagun gíràgì jihadu nafsi ajẹ́pẹ́ jihadu ní wàá fẹ́sẹ̀ sí ni jihadu nafsi ìbẹ̀rẹ̀ àti jihadu sayf ìjagun kí ni ìdà èwo ló tóbi jù náà jáde jihadu nafsi àwọn jihadu sayf jihadu nafsi jazakumullahu khairan li'anna jihadu nafsi yani yastamir da'ima fil insan fi arba sa'at twenty hours yóò máa ṣe kí ni o yóò máa jagun yẹn ẹlẹ́ẹ̀kejì téèyàn bá sì mọ̀ já adatun nafsiya kò lè rí jẹ́ àdúgbò yóò sẹ́yìn fi ṣe tí a máa ń dà lọ́wọ́ rẹ̀ tí ń pààyàn àbí ẹ sọ pé ẹ̀mí ara rẹ̀ gan só ti kí ni só ti tún ṣe náà so jihad nafsi yẹn òun gẹ́gẹ́ níṣẹ́ tó fi kéèyàn jáde mọ́sálásí kó kírun bá ṣe kírun mágírìbì tán sìn tí ó ti yé ó wá rí kẹ̀kẹ́ tọ́lọ̀ kó mọ̀ ṣe kí ni o kó mọ̀ ṣe sẹ́nà pé ogún ó bẹ̀rẹ̀ kó bá ti bàtà náà bàtà yìí dáa ṣé mo yóò fi hà tí mo sì kírun tán yìí níta ipò yìí díẹ̀ ṣé ẹ mọ̀ pé so jihadi náà sí ni so gbogbo nǹkan tẹ́lẹ̀ mú yàn tẹ́yọ́ máa dààmú tẹ́yọ́ máa làágùn jihadi kí ni o nafsi bàbá ní mọ̀rán ti ìpele ní olókòkò ayélujára ìdá aláta alumi alihuda odin haki ká bẹ̀rẹ̀ ní jagun lórí náà ni ó sì kọ́ ìmọ̀ nípa ojú ọ̀nà àmà wà dínlẹ̀ haki àti kí ẹ̀sìn olódó mo rò pé wa abùkátà láti ṣe jihadi ẹ̀mí wa kò dáká kí n bá ṣe kí láti bẹ́ẹ̀ náà ó yẹ ká lè bẹ́ẹ̀ ní ìjàgùn ká mọ kí ni ojú ọ̀nà wo kankan ló yẹ ká gbà kírun jihadu kí ni o àwọn ìfẹ́ ṣe yẹn o àwọn sáà ń kírun náà ni bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe jihadu badaniya tó yẹ pé kò ní sí àǹfààní kankan téyìn ó máa sì wàhálà látàárọ̀ lórí tí ò ní àǹfààní kankan lórí ẹ̀ tó bá bá padà bọ̀ ó tó yẹ kó lọ kọ́nù padà ní padà sórí ẹ̀ wọ́n á yẹ máa fi twenty four hours ó twenty four hours ó ní twenty hours lórí pé wá

ẹlẹ́kejì anújà ìgbà ala bá dà ìlú mi kó wá lẹ́nu yẹn jagun lẹ́yìn tó o tó ti mà tán ó sì ọ̀nà ó wá bóòlù yóò ti o yóò wọ́n ṣiṣẹ́ ọlọ́ba àwọn lórí tó bá dáyà fún náà àwọn àwọn náà náà kí wọ́n ṣe nínú àṣà jẹ ẹ ẹ ẹ àwọn náà mọ̀ kí wọ́n ṣe nínú bó ṣe ìyẹn ni pé o tó mọ̀ kò fẹ́ jẹ ní ẹ̀lógún láti fi kíní ẹ̀ kíní o láti fi ṣiṣẹ́ ìjagun tó lẹ́sẹ̀ kíní ìjagun ẹ̀mí tó lágbára púpọ̀ ni fàyínà mo já ọ̀dọ̀lẹ̀ bílà àmẹ̀yìn ẹ̀ńlá mi ò gbọ̀ lẹ́tọ̀ọ́ fà ẹ sì wá wo kájagun ẹ̀mí yìí ká nímọ̀ ká má fi ṣiṣẹ́ tí ò bá kó nira báyàn kò ní ṣe kíní kò ní ṣe láǹfààní tí ó bá ti kó lẹ́ra báyẹn kò lè ṣàǹfààní pẹ̀lú rẹ̀ yóò bàbá gbé bẹ̀rẹ̀ kiri bí ìgbà tí wọ́n kó tíra sórí ràkúnmí ni ṣẹ̀fẹ̀ tíra ló kó lẹ́ra báyẹn kúnmí yóò kàn máa ru kiri ti ẹ̀yìn kò lè nílá lẹ́yìn àmọ́ kò ní ṣe kíni kò ní ṣe láǹfààní bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní mímọ̀ tí wọ́n ṣe kíni tí wọ́n fi ṣẹ́ tí wọ́n lò ọlọ́run wọ́n sọ̀rọ̀ abẹ́ ọlọ́run ẹlẹ́kẹta anja eléyìí náà wọ́n fẹ́ ṣe kó bẹ́ẹ̀ yẹn jẹ́gun dágbá ó mọ̀ tẹ́mi náà ṣe ó yẹ kí n lè sọ fáwọn èèyàn lórí ẹ ó yẹ kí n lè pa èèyàn sí ọ̀nà abú àwọn èèyàn pè yàn sí ọ̀nà ọ̀nà pè yàn sí pé ká lọ ọmọ ìjọba ẹ wà pípé jọ ni pé ìjọ ogun sẹ́yìn ogun ogun bẹ̀tẹ̀ yẹn bá mímọ̀ nípa nǹkan tó bá da lójú nígbà téèyàn máa fi tọ́jú níta ìjà tó gbọ́ pọ̀ ni ṣẹlẹ̀sán nígbà tó bá dé yẹn dáadáa yóò fẹ́ pé àwọn èèyàn sí pé àkótó ti mọ ibi kẹta tó ń tọ́jú ọ̀pọ̀ bẹ́ẹ̀ lọ́rọ́ pé tọ́lọ̀ bá ṣàníyàn tó nímọ̀ nípa ọlọ́run pé àṣẹ́nu wàhálà la wà lánàá nígbà tí mo padà mọ ọlọ́run àṣẹ́sìn rọrùn púpọ̀ pé àlẹ́wà Muhammad lápẹjúwe wípé láyẹ̀zì ìdú fi ìdàlà ìdà aṣàràkà àti fi Ramadan wà fi dé yìí Allah akbar pé ànábì kì í lékún kọjá kí ni o rákà mọ́kànlá nínú rọmọdọ́n àtìgbà tí rọmọdọ́n bá lọ tán tó bá jẹ́ni tí máa ń yan bí rákà bí fífítì kẹ́kẹ́kẹ́ ah. tó bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ wà ní dákẹ́ àwa náà ti wà lóko àná tẹ́lẹ̀ kí asọ́sínkù àṣẹ́sìn rọrùn jù báyìí lọ tí wọ́n sọ fún ẹ̀rí tọ̀bá ní mọ́síláṣí ní ọgbọ̀rọ̀ kírun etikẹ́ bẹ́tọ̀ àti àṣẹ ah, gbogbo eléyìí irọ́ ni irọ́ irọ́ ni so gbogbo àwọn aláàrí abùkátà kálọ̀mà ìyẹn ní pé ìjagun rẹ̀ ẹlẹ́kẹ̀rin ánújà ìdá ara sọ̀tọ̀ káwá jà ẹ̀mí ẹ̀ lógún aláàbàṣà kò dá àwọn tí ilẹ̀ wà wà ádàlù kálíkì ìyẹn ní pé àwọn ìnira táàbà pàdé lójú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn bóòlù àti jẹ̀mí wa lógún tí ó sì ṣe sùúrù lórí ẹ̀ ẹlẹ́mìnira ẹ̀gbọ́n bàtí ìṣèlè ní ànábì ọlọ́run ní mí ẹ tó bá bá ní pé ó fẹ́ mú wàhálà lọ ẹlẹ́kùn ẹjọ́ mọ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ ló fẹ́ wàhálà yóò bá lélẹ́yìn yóò bá òun ṣe pa kankan ẹ bá máa fọwọ́ pa ẹ̀sìn báyìí kẹ́ máa la ẹ̀sìn mọ́lẹ̀ kẹ́ máa ṣe ní yóò ní kí ni wàhálà èmi sọ fún wọn kí wàá ní wàhálà ti ní. ẹ jẹ́ àwọn báwọn táwọn ń ṣe yóò dáa àwọn ń ba kájẹ́ mi ẹ̀rọ àkókò kàn mí o torí pé kò fẹ́ káwọn èèyàn ó fara nù ìnira yẹn ni ò fẹ́ ṣe kí ni fẹ́ ṣe sùúrù lórí ẹ̀ kò fẹ́ ṣe sùúrù lórí àti wá mọ́ kò fẹ́ ṣe sùúrù lórí àti kíni lórí àti ìlú kò wá fẹ́ ṣe sùúrù lórí àti pèyàn sójú ọ̀nà ẹ̀ òun yẹn sì ní àkórí ìyẹn gan lọ́ba òun gan lẹ́sìn wípé kúntún kẹ́hìnrà ọ̀mẹ̀tì ẹ̀yin ẹ̀ jẹ́ni tí ó lóore jù ẹ̀yin ẹ̀ lóore jù nínú àwọn àlòmọ̀ta yọ tọ́lọ̀ ń gbé dìde lórí ilẹ̀ ó kàn jáde lè nọ́ọ̀sì torí kí ni dáàmú òun nàbí màálù torí bẹ́ẹ̀ ló pa àwọn ẹ̀ dáadáa wọ́tẹ̀lì àwọn ẹnìmùkà ẹ̀sìn máa ń kọ̀ fáwọn èèyàn níbi tí ò dáa ẹ̀rọ kẹta yẹn lágbára púpọ̀ tẹ́ẹ̀fẹ́ pàwọn èèyàn pé ẹja sílẹ̀ bẹ́ẹ̀ tó ta lọ́rọ̀ ọmọdé òní ọ́ kò sí tí wọ́n lè lẹ́yìn lóko àwọn ànábì ọlọ́run lọ́ba àsán lẹ́sùn lórí Allahumma jazahum anna khairal jazaa ma nabiyyana li torí pé tí ìbá jẹ́ pé láwùjọ sọ́kùnrin owó alẹ́ yìí náà wàhálà àárẹ̀ ìdáwà tí ìbá jẹ́ sùúrù rẹ̀ lórí ìpèpè sójú ọ̀nà àfààní ọlọ́run níjọ́ tí wọ́n tà lẹ́yìn jáde ní maka tó lọ bó tó lọ tọ́ ìf wípé àìbá àmọ́ bóyá pàtàkì àmọ́kà ò tiẹ̀ gbàgbé ara tọ́ ìfò gbà kí wọ́n parí rẹ̀ oko pa tó ti wọ́n tó parí rẹ̀ wọ́n gbogbo ẹ̀ka wọ́n ṣe sí àrẹ́bìṣe pé ẹja tó padà lọ mọ́ka bóyá ẹ bá bóyá wọ́n ṣe kí ni bóyá wọ́n gbà oríṣiríṣi ńlá ni wọ́n fi kàn pé tó ṣe sùúrù bẹ́ẹ̀ làwọn àwọn àrólé àwọn ànábì ọlọ́run láwọn àfa ẹ̀sìn báwọn náà ṣe ṣe sùúrù lórí kí ni gbogbo tó kàn wọ́n nìyẹn ó da àwa náà tá a bá fẹ́ ṣẹ̀sìn lónìí àbùkátà lórí àti kí ni o lórí àti ṣe sùúrù abẹ mọ́ṣáàrọ̀ wa ní sùúrù wa lọ́rọ̀ sùúrù tí ó lórí wàtá àbẹ̀dàlẹ̀ kakú lòlìlá gbogbo ẹ̀ta àwọn sọ sùúrù yẹn à á ṣe nítorí kí ni nítorí tọ́lọ́run fàyídà stakmala hamil maroti ti lè ṣe sùúrù lórí ìpele mẹ́rin yẹn sóti ó jẹ́ ara ẹ̀ lógún lórí àti ó ara ẹ̀ lógún lórí àti iṣẹ́ ó ara ẹ̀ lógún lórí àti kíni lórí àti gbogbo yẹn sórí ẹ̀ ó wá ṣe sùúrù lórí ta yẹn tí a bá lè ṣe ni pé sọ́lá rọ̀bà nìyí ó ti dàgbẹ́ ní fàyín na sàlẹ̀fà màjìmìlúùnà ó ní gbogbo àwọn ìsá tí wọ́n kó jọ àlàáńdàlà àyìnà láyé sàhíkà ayù sàmbà rọ̀bàníyà ó ní kò rọrùn kápẹ̀yà ní áyìmù rọ̀bàní kíókè áyìmù rọ̀bàní onímọ̀ ẹni ọlọ́run rọ̀bàní ẹni tọ́lọ́run rí ẹni tí ń ṣe tọ́lọ́run áyìmù kíláàkì rọ̀bàní ló pèsè rẹ̀ yóò máa kọ́ ìmọ̀ tòlítọ́lọ́run yóò máa ṣiṣẹ́ pẹ̀lú tó máa yóò àwọn pèèyàn sójú kíní gbogbo báwọn ọ̀rọ̀ àkànú kí ní irú ẹgbẹ́ àlàáyé ọlọ́ba sáwọn ọba alẹ́sàn olórí lánàá níjọ́ tí rí tí ó wọlé àwọn èèyàn káàkiri pé ẹ mọ́ ọmọ yín wá ibi wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọlé kan lọ ní ìsìn tó ní kó fi ṣe náà tó mú lẹ́nu bàbá tó wọ́n mọ́ lọ lè kéwé lò ní wọ́n fún wọn wọ́n fún wọn lówó wọ́n tún wọ́n máa ṣe wáàsí láìsí máìkì láìsí kan tótó wọ́n àmọ́ tó àti ìletò kan sí ìletò kan àti ìletò kan sí ìletò kan lábílé pé báwọn ẹni kíni àlàáyé rọ̀bẹ̀ni àwọn tó jẹ́ pé wọ́n ò wá nǹkan kan lórí pẹ́ńṣe yàtọ̀ torí tọ́lọ̀ àwọn tán fi máa wọ́n ṣe kí ni tán fi ṣe tọ́lọ̀ ọlọ́run rọ̀ wá náà lọ́rọ̀ bẹ́ẹ̀. àtàyà àrífọ̀ làkọ̀ọ́ irú ẹni bẹ́ẹ̀ yóò mú dodo wọ̀yá ànàbìbí yóò máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ wọ̀yọ̀ ànímàwò yóò máa fi máa fàmẹ́nà alima wà á nílà wà á nílànà irú ẹni bẹ́ẹ̀ tó bá lọ mímọ̀ tó ṣiṣẹ́ tó fi mọ àwọn èèyàn fàdálíkà yóò dá àwọn ìmẹ́rin fi malaku ti sànà irú ẹni bẹ́ẹ̀ ló máa pè lẹ́ni gíga ìmọ̀ ní kíngdọ̀mù sánà kọ́ọ̀lá àyẹ̀dán bàbá tó قل فانحصر كمال الإنسان إن إنصار كمال الإنسان طبعا كاكو جو بي لا لا بي ليا أولا لكني أو بي ليا نعم على هذه المراتب الأربعة lórí ìpele mẹ́rin ló máa bẹ alákọ̀ọ́kọ́ ní kíni àlẹ́yìn ni máa já àbí ọ̀rọ̀ sùn ẹni bẹ́ẹ̀ ti ní máa bá ń lábájá pé ó ní mà ní pátá lẹ́nu mọ́ wa ẹni bẹ́ẹ̀ mọ́ pátá lẹ́nu mọ́ wa yìí sí sallallahu alaihi wasallam torí pé tí ìfẹ́ gbọ́ ní kẹ́dá kọ pé súnà àlùwà Muhammad ó lè gan mo tó sì mú wá nìyẹn mo sọ fún wa ní mẹ́ta ànábì yú bẹ́ẹ̀ islam jadid ànábì ò mú islam tuntun wá islam táwọn tọ̀hún náà mú àwọn ànábì ọlọ́tún sáájú rẹ̀ mú wa lórí ló náà mú wa àwọn practical the way of practice of Islam tó ti kó láti ṣe islam èyí níbàámu pẹ̀lú tó mú anápẹ̀lẹ́ àsùnlá ìlànà ìjọsìn tó mú wá láti mẹ́rin wá fún wa pé ó ní sọ̀lú kàmá ràáyé tó mú lẹ̀ ẹ má kí n báwọn èèyàn ṣe ń kí o bẹ́ẹ̀ bá ṣe ni pé mo ṣe ń kí ni ẹ ṣe kí o ìgbà tí wọ́n rà kápá ni níbì kan àwa yọ kírun wò akáwọ́ mọ́ mo wá ní àwọn akérò náà kí ló dé káwọ́ mọ́ à ó nígbà tó ń lọ mẹ́ka ní ní ikú òun ráwọn afáàkàtà kírun fáwọn akúrò àwọn káwọ́ mọ́ yá wọ́n bí wọ́n kí ló dé káwọ́ mọ́ wọ́n ní kí í ṣe dandan pé ànábì gan-an ó ní tí ó ṣẹlẹ̀ nǹkankan tóbi nǹkan ọmọ yà ebi ló pa ó lébi ló pa á ah! kìnnì kan so gbàdébí wa pa pọ̀ abẹ́ káwọn jàmọ́ ẹ̀ ọmọ pé ebi ń pa wọn ó wá fi gbà tí ó fọwọ́ di inú mú subhanallah so yẹn ni pé gbogbo àwọn ẹ̀ka yìí kò dá kéèyàn kàn mọ́ sí lọ blindly. ṣẹ́mà tẹ́yìn o àwọn náà lè gbọ́ wọ́n sì wà dáadáa kì í sí pàmí ń challenge èèyàn ẹ̀kà bí pé n tó ń ṣe yẹn só nímọ̀ nípa ẹ̀ nítànẹ́bì mú wá kí ni ẹ̀rẹ́bí lẹ́lẹ́ ẹ̀yẹn ká máa gẹ́yàn lápá ká máa gẹ́yàn lápá ló mú wá sálẹ̀bì lẹ́lẹ́ ká máa gẹ́yàn lápá ó ti wà nínú àtàwọ́rá kágẹ́gẹ́ ní an-nafsu bin-nafs wal-'aynu bil-'ayn was-sinu bis-sin wal-juruhu ó ń bẹ́nu wọ́n jẹ̀mú láíláí anábì kọ́ ló mú wá ó yá kílẹ̀ mẹ́sàn kò mọ̀ jù yẹn lọ ẹ jihadi jihadi anábì mú jihadi kí ni jihadi gan tẹ́yà máa strive in the course of to achieve something is like is what jihadi ẹ tún sọ mí tó mú wa kò mọ̀ kankan ní yàtọ̀ sí yẹn ẹ lè ní ọmọ súnà kọjá pé káfíyàwó mẹ́rin <laughs> àti sáré mi lè mú káfíyàwó mẹ́rin wa láà àwọn àwọn èyí tí ń fẹ́ ìyàwó ojú bẹ́ẹ̀ lọ bí fọ́ọ̀lù àti ẹ̀kọ́ lọ́mú mẹ́rin wá ó wá rẹgúléètì ẹ wá sànà àwọn obìnrin ni adẹ́kọ́ súnà tó mú wá ní pé ẹ gbọ́dọ̀ jó kọjá kí ni o mẹ́rin ẹ̀hẹ́ bàbá ló mẹ́rin wá olúwa rẹgúléètì ẹ̀ otherwise the sin àwọn èèyàn fẹ́ ju mẹ́rin lọ the sin àwọn èèyàn fẹ́ ju mẹ́rin lọ lábẹ́ òrùlé kan náà ṣé mùsùlùmí yóò sì mọ̀ pẹ́rẹ́ sùkárì mọ̀ nípa tá àlẹ́ mú wáyẹ ìyẹn ní dẹ́kí péyàn alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì àlà amẹ́lù bìyí káwá ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ pété tó mú wá nù ṣe bí wọ́n rán sí wa ni ó dẹ̀kọ̀rọ̀ mú kankan wá fún wa n tó wá fún wa fún wa láti mẹ́rin ká ṣe kí ni ká ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì bọ́sù wú fẹ̀ nẹ́ẹ̀sì àwọn tí ẹ rò pé wọ́n kún gan àwọn ni wọ́n dìtẹ̀ rẹ̀ àwọn sẹ́tànàdì rẹ̀ pé kí ni pàdé àwọn ọmọ kan tó kàn lo hijab sẹ́tẹ̀lẹ́sàn mùsùlùmí rẹ̀ wàhálà rẹ̀ pọ̀ ẹwà wàhálà pọ̀ lórí kí ni ṣé kìí sẹ́sìn ni ẹlẹ́mìlẹ́ ní kọ́tsọ̀ àríyìn àsìpámi mo ní kí ẹ̀dì kọ́tsọ̀ kọ́tsọ̀ kọ́ fọ́nìtsọ̀ ni yẹ́sì tó ń bí wọ́n ní kọ́tọ̀ lágbáwá àwọn èèyàn máa ń sọ́nà àwọn gbọ́ lọ́nà àwọn èèyàn wọ́n ní kọ́tọ̀ lágbáwá nìkí ní hijab subhanallah bígbà tí wọ́n ká al-Qur'an oníkiri ya ayyuhan nabi qul li azwajik wa àbí ṣe bó ṣe pè náà nìyẹn yá ayúwa nàbí ìdátọ̀ láptọ̀mù nìsa àbí ṣe bó ṣe pè náà nìyẹn so máa ń pè láàrin ọjọ́ ìfún lófin tuntun so the same bó ṣe pè yẹn lórí kó kírun kó gbáwẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kí ni o ló ṣe pè lórí sọ̀rọ̀ ìyáàbò fún wa nọ́ọ̀sì àmù nọ́ọ̀sì sí ìgà commandment tó wá lórí ìrun náà ló ṣe kí ni o ló wá lọ́rọ̀ ìhìjáàbù kìí ṣe pé ọ̀rọ̀ tuntun kan tẹ́lẹ̀ kan lè lọ pé kọ́tsọ̀ ni kò tí òórùn létí òórùn létí yàn so sẹ́ni tí ò wá láìkẹ̀ ni ó wà pé yẹn sí pé kíní yìí ó yẹ ká ṣe kíní o mo sọ mí kan ẹjọ́ lajẹ́ ẹnu múdà àwọn yóò sọ wá pé skul ni mo rẹ́ o mi ò rẹ́ kíní o mi ò rẹ́ ẹlẹ́sìn o ẹ bí mi ẹ bá kàn so mọ̀rùn kéèyàn lọ léèrè jẹ́kẹ́ nígbà tó ẹ̀sìn òye kò mọ̀ tán pè lẹ́sìn kí ni ẹ̀sìn àti skul ọ̀nà ara ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ajẹ́pẹ́ tó bá ti jẹ́ ọmọ yóò lọ sùkúlù ó sì jáde kò sì ní wúlò láyé hádà yàní àkíkì bó ṣe rí nìyẹn tọ́mọ bá ti lọ sùkúlù tí ò bá ti sẹ́sìn yóò ṣe ni o yóò lọ yóò jáde kò sì ní mú kankan wálé bó ṣe rí nìyẹn kò lè mú kankan bọ̀ torí pé kí ló fẹ́ ká ìdè lórí tó kọ́ so kí fẹ́ ká ìdè kò sí ìyẹn tó fẹ́ ká ìdè instead of seeing him Peter ó ṣe ni o ó civilize kò ní civilize yóò lọ animalize fún yín ni yóò dẹranko sallallahu alaihi wasallam laafiya asaburu wa jihaduhu fi ada wa jihaduhu fi adai wa tanfihi tẹ́ bá ni mo tó ṣiṣẹ́ tó pa àwọn èyàn yóò wá ṣe sùúrù tẹ́ bá le leyin ó ní ada kamalul insan ẹ̀dá tó ṣe ni o tó pé ni abẹnẹ wọn sàyẹ tẹsíwá na kọ́ọ̀lù bàbá wa tún sọ ọmọ tíra yẹn bá ti tẹ̀síwájú ó fẹ́ sọ̀rọ̀ pàṣúra yìí ó ní kọ́ọ̀lù Shafi'i lọ ìmọ̀ ọ̀lọ́ bàbá wa Imam Shafi'i Muhammad bin Idris ọlọ́ba akẹ́wà báyìí bàbá ní law ma anzala Allahu hujjatan ala khalqihi ghayra hadhihi as-sura lakafatuhum tọ́lọ̀ ọba ó sọ́ra láti bí ọ̀sẹ̀ mẹ́ta tọ́lọ̀ wá sọ súrà ní ìkàlẹ̀ mọ̀ yàtọ̀ sí táǹkà yìí à ó ṣe kí ni súrà ó ti tó táǹtù láti ìpinnu súrà yẹn ṣe ni ó ti tó torí kí ló fi ó ti tó ìyẹn pé bí ìdajì àbí ìdákanú ìdámẹ́ta alukoran ní súrà yẹn kí ni o tàbí ká tiẹ̀ sọ pé súrà yẹn wá sọmaláìsì koran ó wá ṣe kí ni o al-iman al-amal ad-da'wa was-sabr ó ti sọmọláìsì tààrí gbáyé ó ní ó ti tó wọn ìyẹn ni pé ìdọ́kàtà làṣẹ yìí tọ̀dúlù ara ìráyà ti sẹ̀lẹ̀ bí kìtà dùnà tí máa ń tọ́ka lórí ìsàkólé kan àwọn ẹni àná nípa tíra ọlọ́run tọ́wárí ayà kan báyìí wọ́n wá jókòó tí wọ́n máa ronú wọ́n wá máa ṣe kíni wọ́n máa ronú tọ́nà wọn fi ṣàánú fún wọn lẹ́yìn tí wọ́n bá ka ọ̀rọ̀ àwọn ẹni ìṣáájú wọn lórí ẹ̀ àánú wọn máa ronú pé kí ni ayà yìí máa sọ náà kí náà yẹ́ ilé máa sọ náà kí náà yẹ́ ilé máa sọ náà ẹjẹ́ tó mú kà fún wa tẹ́lá bá àwọn bá ń tún kúrò àgbà ẹwà rò pé bùnà ti rí túmọ̀ yìí kí náà ṣe túmọ̀ bá ti ní <laughs> ẹ̀túmọ̀ kí ni ìtúmọ̀ àtẹ̀dẹ́kùrù bí aya ti là kéèyàn ronú nípa aya ọlọ́run pé mo ti ń sọ ni ó àǹfààní kẹgbọ́dọ̀ wà ń bí lápèjúwe ìjọ ọlọ́run ti sàlùkùránì kalẹ̀ tó ti ọgọ́rùn-ún ẹgbẹ̀rún ọdún kan ó ní afala yanduruna ila li ibili kayfa kayfa khulqat ó ní ṣé wọn ò wo irin ila li ibili lọ síbi aramọ́ ràkúnmí kayfa khulqat báwo la ṣe dá ayà yẹn nìkan wọ́n fi sojúdi tíra kan <laughs> ayà yẹn nìkan báwọn wọ́n fi kí ni ibẹ̀ ni wọ́n sọ máa pé hajjata Qur'an al-Karim an-nazara Qur'an pè wá lọ síbi ìmọ̀ òwòye kama study nǹkan káwọn kí ló káwọn stọ́dì nǹkan so ó pè wá pé ànàmọ́ra fọ́nrúurú kẹfàkánà àkìbátún kàtìbí fọ́nrúurú tó ẹ máa wòye yàn kí wọn meditate kó ronú nípa kan ó wá pè wá pé ẹ wòye lọ síbi ràkúnmí ni bóòlà ṣe dá adékọ̀wọ́ wà tún ràkúnmí wọ ẹ pé so ìyẹn ni pé tẹ́wàá ayé tí wọ́n ronú dára tẹ́tẹ́ náà fìlọ́sọ́fà ni adẹ́kùnkùn àdìdẹ́mọ́kùn wa lọ sí kíni àtẹ̀kírí fi hakíkọ̀ ti ṣe káwọn ronú nípa pàápàá nkankan ìyẹn ni ó jẹ́ ká lè ṣe tìṣàfẹ́ǹt àdìsí kíni èyí ó lè lọ ronú yóò lè mú àwọn nǹkan tuntun dáre lára kankan pé kíní ìrẹ́ka lè mú báyìí dáre báwo làwọn ẹ̀ ti ń dára kan ní haúsá àbí bẹ́ẹ̀ lè ti dára fún méje ògbọ̀rọ̀ tá à ń sọ yìí torí kò tiẹ̀ ronú lọ lórí ẹ̀ àwọn tó bá ka kúránì yóò rò pé ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ bí ó kàn lọ́ọ́ kẹ́ ń máa rìn ràkúnmí ń máa jẹun ràkúnmí ń máa múmi which is ọlọ́run fẹ́ pè wá lákèésí kan lórí ẹ̀ àwọn arígbé gbogbo àwọn àmì àṣẹ ọlọ́run kan pọ̀ lára ẹ̀ tó jẹ́ pé ẹ̀ mọ̀ pé ọlọ́run jọ́ sẹ́fẹ́ gbogbo kilo ke reserve tank yes tí ó mú mi oṣù kan síbò síbẹ̀ ìkànnì ẹlẹ́kẹ̀ẹ́dì pé tí ò bá ti kẹrù kò sí kíni o kò tí ń rìn ọ̀yà bàtà tó bá dẹ́ra bíúdì fún bàtà kápákò rẹ̀ yàtọ̀ sí ti màálù yàtọ̀ sí tẹ̀sìn ọlọ́run ṣe bàtà rẹ̀ pẹ̀lú tó bá àdámọ́ ibi tí ń gbé mu torí dẹ́sà ti mu. ìyẹn ni pé tẹ́ẹ̀ bá pọ̀ yẹn rìn nígbà ní kì í ò ní rí tó bá ti tẹ̀ báyìí bàtà yẹn fẹ̀ gan ó yẹ wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wá lọ wo awọ rẹ̀ náà kọjá awọ tó rùn wọ́n gún bẹ́ẹ̀ ló fọ́ sí pé àlùkùránì mọ́ sọ pé ẹgún mi ẹ má ṣe kí ni o ẹ má ju wọ́n wá gún báyìí ẹ̀jẹ̀ tí ń bẹ lára rẹ̀ tá bá gbé bí bọ́kẹ́tì bí fifty litre ẹgbẹ́ ẹ̀jẹ̀ fifty litre lára rẹ̀ tí ó sì kún àgójọ́ kù jù bẹ́ẹ̀ lọ yes kí ló dé fifty litre torí pé nígbà tí ó tá a ti gbọ́n máa ń gbóni ó ní inna a'tayna kal kawthar fasalli li rabbik wani wanha Ha, kagun kan kagin kagun kan kiri kadu kámọ́ aṣọ pa bọ́ọ̀lù ìbílì kímòkè bọ́ọ̀lù ìbílì ìtọ̀ rẹ̀ kímòkè ìtọ̀ rẹ̀ ṣífà ìwòsàn rẹpẹtẹ kámọ́ aṣọ pa wàrà rẹ̀ mílìkì rẹ̀ níjọ́tàn sàádé kan àwọn kan wọ mọ̀dínà kò jọ bí ìgbà tájà káyé àrùn mú wọn nígbà tí gbòòrò ń bá wọn jà wọn náà ti fẹ́ ya lórí nàbà wọn nàbà ya wọn mọ̀dínà anábìkà ni ara ẹ lọ rẹ́sìkì wọn lọ kó wọn ẹ mọ̀jẹ̀ wọn kó wọlé tó kó sábà wọlé bẹ́ẹ̀ ó kò kíní ẹran àwọn anábìkà lọ tì wọ́n sí nìkan ogun lọ bàbá anábì fún wọn anábì ni ẹ lọ mọ fún wọn ní wàrà àkànmí o àti tọrọ àkànmí wọn so wọn máa ṣùgbọ́n àbálẹ̀ theotokos àti àwọn olùrònú tọ́mátọ́lọ́ gbéra kọ́mí kalẹ̀ lónìí wọ́n tún máa sí àwọn tìṣàfáàtì tuntun àwọn new findings new dictates látara ẹ̀ so ìyẹn ni wípé àwọn bàbá yìí wọ́n máa ronú nípa aya Al-Qur'an òun ló jẹ́ kí Muhammad Idris kó sọ̀rọ̀ tí ó sọ ẹ̀ pé tọ́lọ́ ò bá sọ súrà ní ìkàlẹ̀ nínú Al-Qur'an tó bá pẹ́ suratul Asr ni ó ti tó wa wà fún ilé ọ̀gbìn yìí lọ́wọ́ tàbára náà ṣọ̀hárí ìṣòhá láwàsá àtúnhùn táwọn bá ronú pa súra yìí ó tó amúsẹ̀mí ayé wa pé gbogbo tó bá ṣe lọ wá mà lórí ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́kọ̀ọ́ tọba tí wàá rí mẹ̀yẹn ní pọ̀ sí kíni ọ̀fùnmọ̀ yẹn ṣiṣẹ́ tọba fi ṣiṣẹ́ fìmọ̀ yẹn máa wé yẹn gbogbo náà ti sọ rí àbí ohun tó wà lédè ìròyìn ṣàṣeyọrí ó gbogbo ẹni tí ò bá ní sun kò ní ìdí ṣiṣẹ́ mọ́ àbọ̀dọ̀ ìgbóni sẹ́ni kò ní ìdí tó tó bá fi gba ọdún ṣiṣẹ́ ìgbàgbọ́ fi dáná sọ̀rọ̀ ẹ dàgbà ẹ̀wò kí ni awusa lọ wọ ó ní àǹkórí kílọ̀pì mọ́tàlí dúníà kásẹ̀ sùúrù ó lọ́gbẹ̀rì kí ni o lára làwọn nùzà fi ṣe ìkìnnì ẹ̀ máa nùzà fi ṣe ìkìnnì ilà ilà ṣàánà téèyàn bá yọ sùúrù kó níbi nǹkan yóò kó àlébù bá ní. èyàn ní sùúrù kankan tó wọ́n sọ pé á ah, ọ̀dẹ̀ ni ọ tábàkù lọ́fẹ̀ wọ́n padà yìí tábàkù wọ́n ti ṣe sùúrù jù sùúrù ẹ ti pọ̀ jù wọ́n padà wọn ò lè na wà lókè àmà ọ̀pọ̀lọpọ̀ làwọn وهذا دليل على عظيم على عظم هذه السورة ومن أرأي أنتقى لوري سورة يستلتو وعلى عظم فكر السلف الصالح أنتقى لوري أبوي أبوي سعدي والساعة علمهم àti bí ìmọ̀ wọn ṣe kí ni ìmọ̀ wọn báyìí gan ó kọjá tí a wọn tẹ́yìn wọn tú àyà kan lójú ọdún kan tí ò ti tú tán àyà kan kí ni ó máa sọ tí ó máa sọ lórí ẹ̀ náà wàlẹ̀ àgbàjá àni sàádàtú àni sàádàtà torí ẹni tó wá ní àwọn sàádé ìlú àná ńlá àlẹ́ yìí ọlọ́mọ ayọ́ ń súnmọ́ ìdá kọ́bìlà àbúhùn àhàrù téèyàn kan ni wọ́n bá bá ọmọ ìyá rẹ̀ pàdé ẹ máa gbọ́n sàádé nǹkan mọ pàtàkì súra ìdé o tó bá bọ́mọ wọn pàdé káàná yìí sí ibi súra ti àlàásìrì àwọn àtọmọ ìyá wọn jọ pàdé ìyẹn pàdé ọ̀rẹ́ rẹ̀ ìyá ìyá ti pàdé wọn wá fẹ́ wọn tí wọn fi ń kira wọn nígbà ní kíni o wàlàásìrì ìyẹn sẹ́nà pé abùkádà rẹ̀ lásìkò tẹ̀bá pàdé èèyàn tó wálé ọdún ọdún léyá tútí àbúwálé ọdún dé ó yẹ kẹ́ pàdé rẹ̀ tí máa ń lọ pé tọ̀ ọ̀rẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ̀ wà lásìrì <laughs> iná ìsáná lábẹ́ kí ni o èyí tọ̀ lọ ọkùnrin àtúnṣe tó ti kú èyí o inú òfò láwa o ọ̀nà tẹ́lẹ̀ àti ọgbà sàṣeyọrí ni pé kí ni ìlànà ìlànà àmì àsọ́lẹ̀ tẹ́lẹ̀ ìjọ sọ́mọ pé sọ nígbà tí a bá lọ́n lọ London ẹ̀dígẹ́tẹ̀ wọ́n tiẹ̀ wọ́n tiẹ̀ nídìí ẹ̀ tiẹ̀ pé sọ níbi tó ń lọ àgbáyé ní ẹ̀tí lè sòkù kíákíá ní òfò bẹ̀ tíìpù bó ti tíìpù Nàìjíríà náà sìn ṣáìnà ni bí ajá lọ lé ẹkùn ni tó bọ̀ tó pé tó bá mẹ́sìn débẹ̀ tí ò bá rọra táyé bá fẹ̀ mọ́ lójú yóò lè kí ni yóò sẹ́sìn nù ṣùgbọ́n ọ̀sán abéṣe ló ń ṣe yẹn ó dá káwọn olùkọ́ àkọ́rọ́jà tó tọ̀ ana hàbì sọ̀rọ̀ àdáàlàtà àdìyẹ kúláwé jìnnà aláàlá tafsila ó ní súra yẹn ń tọ́ka lórí ẹ̀sìn odidi ẹ̀sìn ẹ má dàsọ̀ kan sí wẹ́wẹ́ tọ́lá ṣe ibn Bas bàbá wa ibn Bas sọ pé fàdínù kúláwó ìmẹ́ fàdínù kúlúhù ìmẹ́ ó lẹ́sìn lápapọ̀ kí ni ìgbàgbọ́ ni àbíkẹ́lẹ́gbẹ̀ lẹ́sìn ìgbàgbọ́ ni torí gbogbo tí wọ́n sọ fún anú ẹ̀sìn ń tá gbọ́dọ̀ ní kí ni tá gbọ́dọ̀ nígbàgbọ́ pẹ̀lú ẹ̀mí akírun àbí àgbáwẹ̀ ayọ̀ zaka a sì dada síyàn àbí àbáyàn ṣe gbogbo ẹ̀ náà kí ló ń ṣe pẹ̀lú kíní pé yóò bá nígbà kó lè ṣe kíní kó ba sẹ́sìn tó yóò lọ́lẹ́ ta ló sọ pé kí n má sùn báyìí anabi muhammed sallallahu alayhi wa sallam wọn jẹ́ kó wọ mọ́sálásí ó wá lọ́kàn náà sàábé ó wá sùn ẹni bó lè sùn ó dá àdéhùn ẹ̀sùn ó dá àdéhùn báyìí ó dá àkàndínlẹ̀ wá sùn báwọn ibi tó kà níbi ládé anabi fẹsẹ̀ gbà ẹsẹ̀ báyìí ló fi ti pé kú ya hada hada bàjẹ́ àti ṣètọ́n ṣètánì ní wọ́n sún bọ́ sí sun fẹ̀gbẹ́ ọ̀tún sùn ṣe mọ̀ pé tá máa sọ fún yàn ní ìsìn náà pé mọ́sùn bá wọn ó lè wàhálà yẹn tún wá pọ̀ ẹ̀mí ọmọ bá ti wá bẹ́ẹ̀ sọ náà ní ìṣẹ́ bó ṣe wọ̀ mélòó ló ti máa sọ tèmi nù yóò sì kó bá rẹ̀ tó ní kọ́ lè má lẹ́nu tó fi fẹsẹ̀ jí tó fẹsẹ̀ jí rẹ̀ níbẹ̀ àjẹ́ pé òórùn yóò ṣe kí ni o kò dára kò dára àfíà yóò sì rẹ̀ léṣe نعم وعمل الوفاء وطوب قال شيخنا بابا محمد بن مراده رحمه الله ان هذه الصورة كافية الخلق في الحصة للتمسك بالدين قول الصورة التي التي تباس بالإيمان بالكلمة والصلاه والعمل الصالح كالشلالة والدعوة إلى الله حتى بسجوع الأطول والصبر على ذلك وليس مراده مراد ليس مراده أن هذه الصورة káfíẹ̀ tó nìkan ti jẹ̀bi ìṣẹ̀ kì í ṣe pa ní súra ẹni gbogbo òfin ṣẹ̀rí àkó sínú ẹtikẹ́tẹ̀ àmọ́ tẹ́lẹ̀ bá ti ní ìgbàgbọ́ táwọn sọ pé azániyàtú wà azániyàtú azániyàtú wà zání onísìnà lọ́kùn yóò tó ah ọlọ́run fẹ́ ká sí nù so ṣẹ̀rí àkó bá bẹ̀ gbọ́ nípa rẹ̀ fájìlì dúkú làwa ìdí mímí ùmọ̀ mi àtàjálídà tẹ́ ẹ bá ti rí ẹni abilékọ tí ò lọ́kọ tí ò ní ẹ̀wọ̀n tó má ṣe sì náà kí ló lè ṣe o ẹ fún wọn ní ẹgbàá hundred ah kí ló ṣẹ̀rí àbí irú ṣẹ̀rí yóò ti ní ìgbàgbọ́ lórí ẹ̀ ajẹ́pọ̀ náà wọ̀ ìjìmọ̀ ẹ̀ lẹ́yìn tẹ̀síìlì rẹ̀ ẹ̀ka máa dégé ní ẹ̀ máa yọ jáde díẹ̀tẹ̀. kọ́ọ̀lù bàbá muhammadu buhari sọ pé wàkọ́lá bukhari rahimahullah ó ní mọ́mú bukhari muhammadu bin ismail ọlọ́ba akẹ́ bàbá yẹn olùwà sọ pé báàbù ẹ̀yìn kọ́bílẹ̀ lọ́kọ́ olùwà àmì bàbá ní kíni ká pè é bàbá ní bó ṣe ó ní chapter kan ó ní báàbù kan ojúbọ ọ̀nà kan nípa tó fi kọ wípé alẹ́ ẹ̀lìmù kọ́bílẹ̀ lọ́kọ́ olùwà kíni wọ̀lá àmì àmọ́ wáyé mà ká tó ṣe kíni ká tó sọ̀rọ̀ ká tó ṣe ká tó ṣiṣẹ́ ó ní under tó ṣe kọ under headings yẹn headings yẹn wà lókè ní ó sì kó àyà yóò kọ́ kó àyà tó bá kó àyà wọn mọ̀ kó kí ni àwọn àdìsọ lè báàkì ọ̀rọ̀ yẹn ó ní bàbá ní bẹ́ẹ̀ ó nínú àyà tí bàbá Muhammadu bin Ismail yẹn ni Bukhari tó kọ́ kó sínú ẹ̀ pé fa'lam annahu la ilaha ajẹ́ pé kì í sí pé láì láì láì kọ́lé ẹ̀rọ máa wí ẹ̀gbọ́ kì í sí máa wí láì máa wí láì láì máa wí láì rárá lọ sí ni o lọ wá ìmọ̀ nípa kí ni ìtumọ̀ la tẹ́yìn bá gbàgbọ́ iye rẹ̀ ìwíkúwì ní ọmọ ẹ̀rù yóò kàn máa wí lórí ara ní kò sí lórí kíni o ọmọ lárúbáwá ọlọ́mọ asan wọn lẹ́sùn tó máa ṣàtúnṣe wọn tẹ́lẹ̀ ọmọ lárúbáwá la ilaha illallah sẹ́wọ̀n pé ẹ̀rọ pé ìmọ̀lẹ̀ àgbẹ̀ ń ti ń ṣe tí ò dáa ni kíwòkè ń ti ń ṣe kò sẹ́kí ni ń tí ò dáa ni bóyá ó ọmọbìnrin kan tó fáìn ní sẹ́kí ni o lóòwò ó wà ìlà ìlà bí ó ṣe ń tún ẹ̀rọ ẹni tí ó mọ̀ ìyẹn gbé ìtumọ̀ láìlá ìlọ́lá ó dá ká gbọ́tùmọ̀ rẹ̀ yé ká mọ̀ kó tó ní bá máa wí sọ ti yé ló fi ní báàbò lẹ̀ ẹ̀rù kọ́pìlẹ̀ kọ́wé wọlé wọlé àmẹ́ náà ó ní wà sẹ́fẹ̀lì lùdàmbì wà àforíjì àlùkwáni ayé àlùkwáni ó ní fàbádà àbẹ̀lẹ̀ ẹ̀rù ó ní bàbá bẹ̀rẹ̀ ó lọ́lọ́ bẹ̀rẹ̀ níbi ayé pẹ̀lú kí ni fàlám ó ní bàbá wa sheikh adam abdallah lórí rahimahullah náà fi bẹ̀rẹ̀ tíra fàwákìw sákítà sẹ̀mùká àwọn òṣùbẹ̀ fàwákìw kí ni sàkàtà bóòlù wá sí bẹ̀rẹ̀ rẹ̀ bàbá ní fáàrì fún ní kọ́bílá ẹ̀ subhanallah ọlọ́ba sọ báyìí lẹ́sọ̀ lórí náà nígbà tó báyìí ka òṣùlù sàlátà ni tó dáwọn èèyàn mọ́nà wọ́n sì kí wọ́n sì mountain of bomb like that ṣe we have many mountains of fire àdúrà eh, kan ah, ni mi ò ṣe eré tó bá kọ̀ọ̀kan rárá tí wọ́n á béèrè pé kí n àìmọ̀ ìkọ́ àwọn olóògùn tí ó pọ̀ because àwọn lẹ́jọ náà ọ̀pọ̀ àwọn ìlànà lónìí ò nímọ̀ nípa kí ni ẹ̀sìn tí wọ́n ń ṣe wọ́n ní kí ni wọ́n ní àtọ̀ríkọ̀ ló ń ṣe kí náà ń kílà ń sọ kí ló ń sọ yìí kí ni tọ̀ríkọ̀ ní kódà mú wá wà lọ́kùnrin tó lọ́n ti dákọ̀ tọ̀ríkọ̀ agbàgbé tọ̀ríkọ̀ orí Abubakar sí èwo ni ti Umaru èwo ni ti Usman tí ó gbogbo kíni ẹni ibi arithmetic bàbá tó fẹ́ báàrì fún ní kọ́pìlà lọ́mọ ọmọ nǹkan tó sí kíni kọ́ máa sin wà máa lọ́mọ ya àrífù ní fàkẹ́yìfọ́yà ẹni tí ò bá mọ̀ ní bóòlù sí ẹ̀mọ̀ ní nọ́mà ọlọ́pàá sọ àbáyé lóṣọ yàní jùmílẹ̀ tún mú fi ìdájì dàn sẹ́tẹ̀sì kan tó láǹfààní tó pọ̀ torí bàbá mọ̀ pé àwọn èèyàn ń sin lọ lórí kíni lórí àìmọ̀kan onímọ̀já òyìn sàṣe dànù sẹ́ eh wọ́n ní bàbá kan fàtẹ́ sún bí mọ́sálásì níjọ́ owó tiẹ̀ ẹ sára afílẹ̀ rẹ̀ jùmọ̀ bá tiẹ̀ lọ ó kọjú sẹ́yìn àmọ́ àwọn ti jáde mo ní ah, bọ́lá ti fẹ́ ẹ̀ ò bọ́lá ti fẹ́ gbé fún bọ́lá ti fẹ́ bẹ̀rẹ̀ yes ẹ wà pípé sẹ́yìn tó sìn àti irun èwo ló sí kí ni o èwo lórí jù so ìyẹn ni pé sẹ́yìn ni ó jẹ́ òun gbà ní àbíbáwo irun ò tí tó pé akọrọ̀bù máa yẹ kúnnù bí wọ́n wọ sáàjì àsìkò tọ́mọ nìyẹn wọn súnmọ́ náà rẹ̀ tẹ́ẹ̀mù wo ni so kò ní ìdìmúlẹ̀ tó máa kọrí sí ẹ̀gbẹ́ kọjú tó sì nígbà tó wà ló forí kẹlẹ̀ win tó fẹ́ win. wí tó fẹ́ wíwù ẹlẹ́mí ìnáwó sókè báyìí <laughs> ẹ máa kọ́ lù pé bí a ń ṣe arithmetic àwọn bẹ́ẹ̀ ṣe kan so gbogbo kí náà tí o bá ti sẹ́ẹ̀dì lórí ẹ̀ sí tàbí fi ṣe so tiẹ̀ so gbogbo kí ni ẹ̀ ni pé fáàrì fún ní kọ́bílà yé kọ́bílà tàbí lọ́mọ mi kọ́ tó ṣe kí ni kò tó máa sinmi wàtẹ̀fẹ́ ìbò buhari ó ní buhari kí ìmọ̀wà buhari kọ́ wá ní àwọn edins bẹ́ẹ̀ yẹn yọ̀dúnlù ara ọ̀pọ̀ mi fi kìí ń tọ́ka lórí gbàgbọ́ yọ̀bá yìí náà ṣe tó sótíé wàkó wọ́ọ̀ṣẹ̀ sèǹbàtì àtagbára bóòlù yẹn ṣe máa ń tìrìbá bẹ́ẹ̀ yẹn ṣe máa extract àwọn evidence nínú kí ni o nínú àwọn text tọ́ba gbé àkàlẹ̀ báyìí àwọn èèyàn lè yọ ọ̀dájọ́ nú ẹ̀wọ̀n kẹ́kẹ́ yọ ọ̀dájọ́ pé ìdájọ́ ò lálẹ́ nínú ayé àmọ́ àwọn ẹ̀yẹ ọlọ́run sáànù wọn gan tọ́ba gbá yà mú ayà kan mú báyìí wọ́n wà máa yọ ọ̀dájọ́ nínú rẹ̀ pé ẹ̀rí nì ẹ̀rí nì ní lórí báàlù lásán lórí kílòkè bá tó wà bí ayé àṣọ́tò náírà pé wọ́n sàrú kílórí bí rògbò sí lórí báàlù wamsa bi ruusikum wọ́n ní báwo yẹn báàbù jùzẹ̀ ìyá ni fi fọwọ́ pa tọ́wọ́ ti fọwọ́ pápá kan lórí rẹ̀ ó ṣe kí ni òtítọ́ ẹ ti gẹ́gẹ́ búlẹ̀ tí wọ́n dájọ́ yẹn wọ́n ní báwo tẹ̀gbìn díyà pé báàdù báàdù rúùsì àwọn tó wá ti mú báyìí ó ti lọ àwọn báyìí ẹ ti gẹ́gẹ́ wọ́n sábẹ̀ sí yọ lórí kíní bá so tó gbé máa yọ báwọn yẹn kó bẹ́ẹ̀ ẹ̀ ní fara ní ara fi ní ìsìnkó lè kíní o kó lù àpọ́pẹ́ kò lè bá mú kò lè bá mú tẹ́lá wọn kó yóò dàtúmọ̀ ẹrú ni náà bàbá ni wàfíkọ́ ní ìtàlàfà alẹ́ máa náwó láìláà ìlọ́lọ́ wàsẹ́kùnrin dalil onítọ̀ka ni àlàáńnà awwal ma yajibu ilmuhu ń tó yẹ ká kọ́kọ́ mọ̀ wà ta'allumihi ká sì lọ kọ́ oníkíni wà tawhid ká lọ mọ ọlọ́run nìkan ṣoṣo àwọn sọ fún àgbègbè gbà ìyẹn kí bóòlù á sì mọ ọlọ́run lóye kí wọ́n kọ́ máa sí kíni kí wọ́n kọ́ máa kọ́ a lápèjúwe orí àṣẹ ń gbà ọmọ lọ skúlù tí ó kọ̀kọ́ kọ́ ní gíní national gíní national anthem kí ló ké ọmọ tó lè ní síta ní ó ti mọ̀ sí gíní o ilé torí gíní torí pé ìtàkọ́ àdúrà òtẹ́lẹ́ká dì sọ́kàn nípa gíní o nípa ìlú yìí nìyẹn so adẹ́gbẹ̀dẹ́ abẹ́kọ̀ mọ̀ ó kéwù kó tó di pé yóò bẹ̀rẹ̀ sí máa kéwù yẹn gangan so ti ẹ kọ́kọ́ máa gbé àwọn kankan ẹ máa kí làwọn basis knowledge tó ní láti mọ̀ kó tó kéwù so ìyẹn lọ́la sàfẹ́kù basis ní àtàwọn eid ẹ má sọ pé ń kọ́kọ́ ìdájú lọ́wọ́ ẹtìkẹ́ ń lékí ni ń kọ́kọ́ ìdájú ẹ kò tí ní hmm, ó ní ìdẹ ó kàn láwọn òdiwọ̀n tẹ́rọ amọ́ sí kí ni tẹ́rọ amọ́ fún un so pẹ̀lú ní àdẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó bá sàbẹ̀ mú ọmọ ọdún bíi mẹ́jọ tó wá ní yàgòlá ọ́kìnrin yàgòlá èrè ọmọkùnrin yọmọdékùnrin ìní ò àlèmọ́ká kẹ̀mẹ́tì jẹ́ nkọ́ ẹ̀ láwọn kíni àwọn gbólóhùn kan ẹ̀rí kò sọ pé ní wà ní múká sùúrọ̀ jẹ́ nkọ́ ọlọ́run sùúrà kan ó wá ní kíni kẹlímẹ́t ẹ̀ wá wọ́n pẹ̀lú kẹlímẹ́t wo ló fẹ́ kọ́ àkídà ló fẹ́ kọ́ bó ló ṣe bẹ̀rẹ̀ ó ní ẹ fàdùnlá lọ sọ ọlọ́run a kí ló dábàá yẹn tawhid àkídà ó yẹ ká àwọn ọmọ pé ká bí àwọn ọmọ wa pé man huwa Allah ta lọ́lọ́run wà ta ló orin náà náà kọ sí wa létí abẹ́ ti gbàgbé mi so ti láti kọ́ àwọn ọtí kọ́ àwọn aláwọ̀ṣiṣi àkídà nínú ilé nàbàrà náà ti ẹ̀ mọ̀ tọ́mọ wọn jáde lọ tí ó fẹ́ lọ nǹkan tẹ̀ ní kó lọ lẹ́nu kí ni tọ́ba lọ bẹ kùkùlájà ó sì kí ni kùkùlájà ó gbé ọ so ọmọ yẹn indirectly kí ni ẹ̀ sí kí ni ó máa fíà rẹ̀ ó ti wà lórí ẹ̀mí ẹ̀ ẹ̀yẹ sọ fún pé ọlọ́run yẹ ẹ̀ẹ́dọ̀ máa sọ ọlọ́run bẹ̀rù ọlọ́run tó ń lọ yẹn o sẹ́wọ̀n yóò máa rìn bí kòkòrò ajá sí máa rìn ìdílé tí wá nísìn bẹ́ẹ̀ náà ni kí ọlọ́run yóò sì máa rìn ìdílé tí ẹ̀ ọlọ́run sì kí ni bí sì máa rìn ìdílé tí ẹ̀ akẹ́mà áàrí i tẹ̀lẹ̀kínú làákìdà onáàbẹ̀rẹ̀ kí ni tẹ̀lẹ̀kínú làákìdà káfí àkìdà káfí nu ọmọ báyìí bígbà tí wọ́n bá fi òògùn kọ́ ọmọ ni tí wọ́n bá ti kiri ìsapá báyìí kò sí nǹkan kan máa lọ́wọ́ kò fẹ́ mọ̀ kódà bóyá ti ìbọn lásán ni kò ní mọ̀ pé ti bọ́ǹbù sí pẹ̀lú rẹ̀ tupẹ́ sọ fún pé mọ̀ wọ́rí ọba ti fi sápá báyìí sòkò síbẹ̀ rò náà bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ jẹ́ kí ọlọ́run dá ọmọ wa lójú náà na masala tún bàbá ní kéèsì kan ní ìbéèrè kan ní máa mú náà sábàtà síkà kaláàlì Bukhari kún náà kí ló fà á tán fi dákọ ọ̀rọ̀ wa Imam á dúró lórí òdiwọ̀n ẹ̀ inṣàlá kọ́nà ó sì jẹ́ ká tó pàdé ní ìjọ mẹ́ẹ̀ẹ́dógún inṣàlá kọ́nà ọ̀kadà kẹ́yìn ọmọ abẹ lórí dáadáa wàlá tabali bèrè agbẹ́jọ ti lù ní ìṣẹ́jú mẹ́ta sí mẹ́rin tí bèrè wà lórí ọ̀kẹ́dà bẹ́ẹ̀rù tabali tó ní bẹ́ẹ̀rù wa aleykum salaam wa rahmatulah. ẹran jíjẹ. ẹran jẹ ṣé ó dá jíjẹ bí ọ̀yà òkè tí àbí ewu ìbáṣe ìgbà kárán tí ó lè béèrè nípa àwọn nǹkan tí a sọ̀rọ̀ lórí ẹ̀ bẹ̀tà dáhùn béèrè yẹn náà so ti ìyẹn ní ìmọ̀ túmọ̀ pé bí a ń ta wí àbí ń ta ka yẹn bóyá ó ó ṣe dáadáa. náà wọ́n ní ẹran ìgbẹ́ jíjẹ ṣé ó dáa bí òkété bí ọ̀yà nǹkan nǹkan ó sì wà ìpìlẹ̀ gan ni wípé gbogbo àwọn ẹranko yẹn ọlọ́run ṣe wọ́n ní àláàlì fún wa àyàfà àwọn èyí tó bá ti gbìn tó bá yọ kúrò nínú ẹ̀ sotí tó bá ti gbìn olùmọ̀tí alẹ́ ìkòmọ́ lùmọ̀ ìtàtà wàdàm wàlá àmàlẹ́kìtì màmá òwe lẹ́lẹ́kẹ́ ìrìlá ẹ́ ó kà á ó wà ní suratul An'am ó kà á ní suratul Maida àwọn ọlọ́run rẹ̀ nu tá a kíni tá jẹ nítorí wàá ní í ṣe pẹ̀lú ẹran táwa dẹ́dẹ́ ní tí ó wàá ní í ṣe pẹ̀lú kíni wàmà òdòbí àhálà nùsùbí wà á tẹ́kítẹ́kítì mú bílẹ̀ asilam láàyè nínú sọ́kàtà ànàám wọn wà látàkùnú máa láàyè kúrò ìsìmàláyà àlẹ́ yìí ẹ gbọ́dọ̀ jẹ́ tí wò bá dá ọlọ́run sí ibi tí iṣẹ́ wà gẹ́gẹ́ nìyẹn n tó bá pé ọlọ́run sí ẹ gbọ́dọ̀ jẹ́ kí ni ẹ gbọ́dọ̀ jẹ́ tó bá ti wà nú àwọn ẹran tá ni o àwọn ẹran kan wà tá a lè jẹ nọ́ọ̀sù alukurani àmàdé sì ṣe kí ni mo ṣàlàyé ẹ̀ fún wa. sotie dáa tó bá tó náà àwọn ẹran ta lè jẹ lọ́ọ̀yà sí a lè jẹ kéèsì tí ó máa wá mẹ́rin pé pò ni wọ́n ṣe pa ṣé wọ́n dù ṣé wọ́n kí ni ṣé wọ́n dù mo dáa bẹ̀rẹ̀ pé ṣé wọ́n á mú ọ̀yà lọ́wọ́ mú wọn dù báyìí ṣèkébèrè kan nìyẹn àwọn ni yes láfi rí pé ó dáa kárí pé agbègbè yẹn bóyá àwọn ọdẹ tí wọ́n ń dẹ̀dẹ̀ ń bẹ̀ àwọn ọdẹ mùsùlùmí ni so tá ajá bá sì mú ẹran tí ò bá ti jẹ́ tí ò ti bàjẹ́ so ti tán bá ti lè mú alẹ́ sí kí ni tadu alijẹ kúrò àwọn bá ti wíìkì rẹ̀ tó gbé alukurani state ẹni sọ́ọ̀tì náírà ó ní mukalibina mukalibina tu alimuhunna mimma alamakumullah àwọn ajá tẹ kọ́ nínú tọ́lọ̀ fi mọ̀ yìí so ajábájá wà nínú tọ́lọ̀ fi mú ẹran àtàwọn dábàá ní ìfọ̀tọ́mọ́ ní dẹ́dẹ́ ṣé ó ti yé wa wọ́n ní tí wọ́n bá jẹ́ mùsùlùmí ló lẹ́dẹ̀dẹ̀ yẹn tó bá gbé bàbá yìí tó bá ṣe bísímìlá aláhọ̀ tó bá yìn tí bàyẹ̀ bá bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ yẹn bá kó pa odù náà ni ó ti yọ tó bá bá ó yàtọ̀ sẹ́ran tán lù kú mà pa tó wọ́ bì kan sóti àti wá bá ló kù tányányá so láfi ní alkalibul mu'allam ajá tí wọ́n ti kí ni a trained dog làá máa fi dẹ́dẹ́ tọ́jà dị jẹ́ ìtrain tó bá mú ọ̀yà kò ní jẹ́ yóò ṣe kí yóò wọ lọ́dọ̀ olówó rẹ̀ so akẹ́gbọ́dọ̀ àwọn àkíyèsí tó bá gbé wọ́n náà báyìí dáadáa báyìí sẹ́nu alhamdulilayi àwọn ọmọ mùsùlùmí náà ń dẹ́dẹ́ wọ́n so wa tẹ́bá bí pé àwọn gánà máa ń ṣe tọ́ba gbé wọn tútù bá mi ẹ̀ ti pé wọ́n ti dù so báwa kan wọn rí kọjá àwọn apá kan lákàn kí a sáwọn kan tiẹ̀ tán gbè lẹ́sìn so bẹ̀tà gbọ́dọ̀ wà very láti máa jẹ ẹran ìgbẹ́ kẹ́yìn mọ́ bá jẹ ohun tí ó ta tọ́lọ́pọ̀lọpọ̀ ẹran mi wà tẹ́ ìbára wọ rẹ̀ àbẹ́ ẹ̀rí bá kan ẹran ìgbẹ́ náà ni wọ́n pè é kó má bọ̀ sínú ẹran táyì sí kíni tá a kì í jẹ bí ejò sẹ́tì méjì ní òkè ejò àtàwọn ẹran míì náà bí olóńgbò gbóǹsìn kúlò di nẹ́ẹ̀bì àwọn ẹran abọ̀gàn àwọn carnivorous animal àwọn ẹran tí wọ́n ń jẹ ẹran ara wọn tí wọ́n kì í jẹ so àwọn yẹn tí kúrán ṣe kìíní to emphasize lórí wọn mọ ọrùn àná afẹ́ bí ètò bá lè ṣe náà ní sùn yà. jihad ok. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ̀ọ̀tà lẹ́tọ̀ọ́ náà àdìsí eh, ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n fi tú ọ̀rọ̀ tí a fa sọ yẹn mo ti gbàgbé sàbí tó gba àdìsí yẹn wá àdìsí yẹn ni máa ń ra àmì nǹkan mùkárà falẹ̀ yẹ̀rù bìyẹ̀dì ẹni tó bá rí ti ṣẹ̀yà ọlọ́run farama kó tíyẹ̀ pẹ̀lú kí ni ọwọ́ fa in lam yastati fabilisan tí ó bá lágbára kó sí kí ni ahọ́n fa in lam yastati fabi fabi qalbi kó lo ọkàn

ó gbọ́dọ̀ sí kíni ó gbọ́dọ̀ ti wà lórí ẹ̀mí rẹ̀ ẹ̀yìn olè fi ara sí kíni kò ní wọ́n sọ pé kíní yóò dá kíní yóò dá ó ti ń sọ yẹn tí ò bá ti sí lórí ẹ̀mí rẹ̀ kí ẹ̀mí ti ń so kíní ẹ̀ ti gbọ́dọ̀ wà lórí ẹ̀mí náà tó bá lórí ẹ̀mí yóò wà lọ́wọ́ àhán tó bá kò lórí ara yóò nígbà tó bá wà nínú ọkàn rẹ̀ tí ò bá fi ṣiṣẹ́ ó ṣe kí ni ó lẹ̀ kí mo ló ṣe ó lẹ̀ tí ó wà máa lágbára ó lẹ́sẹ̀ tó lágbára yóò wà lọ síbi àhán yóò wà máa sọ kí ni yóò dá o tó bá lágbára tán tó bá rí pé àhán yóò ṣe kí ni yóò ṣe kí ni yóò lu ọwọ́ àwọn afọ àkọsọ bá pé àdéhùn yẹn kọ́sàmì náà sún ilẹ̀ tàlásì tàsí náà fi àwọn àdáyé ó pín àwọn èèyàn lọ síbi ká correct ká change nǹkan tí ò dáa ó pín àwọn èèyàn sí mélòó sí mẹ́ta ìpín kan àwọn kan lu ọwọ́ ni àwọn sọ́jà tàbá ti gbà tàbá ti wí fún àtà gbà kí làwọn kan ó ṣe wọn ò jọ fọ́ọ̀sì ẹ̀hẹ́ àwọn ò jọ fọ́ọ̀sì fún wa lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìsìn ẹ̀bọ̀dún ló ká bàbí ẹ̀ so àwọn kan ẹnu ni wọ́n ìyẹn làwọn mẹ́díà kí méjì àwọn báwọn èèyàn sọ̀rọ̀ ẹ sọ fáwọn àfáà pé a fẹ́ change àwọn kankan láwùjọ àwọn àfáà tí ọ̀rọ̀ yé àwọn olùlórí kí wọ́n báwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn mọ́sílẹ̀ motivate àwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ wọ́n parọ́ fún wa ní ìsìn dáadáa pé owó kódà gan wọ́n tuntun wá kọ́ yunifásitì kan sórí atẹ́gùn ní ìsìn tẹ́bá ti lè dìbò fún wa ibẹ̀ làwọn yóò máa lọ iná òdìṣẹ́jú wọ́n wí ní kò ní sẹ́jú two thousand and eleven kò ní sẹ́jú two thousand and thirteen kò ní sẹ́jú two thousand and nineteen two thousand and nineteen ní ìsinmi wípé sólà ní gbogbo ayé ó máa lò kí náà sẹ́wọ́n àwọn kan wá wà tó jẹ́ wípé àlámẹ̀rí wọn kíní yẹn kò kọjá òye ọkàn wọn so wọ́n kàn máa lò dá kíní yóò sì dá kíní yóò sì kíní kò sì dá wàlláhu a'lam subhanaka allahumma hamdika. نشهد ان لا اله الا انت نستغفر ونتوب اليك سبحان ربك والسلام والسلام والحمد